بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعليك سراج عقيدة الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى قال المؤلف رحمه الله وأؤمن أن الجنة والنار مخلوقتان mo tún nígbàgbọ́ wípé dádájọ́ àlùjẹ́nà àti iná ohun tí wọ́n ti dá tọ́láwọn ti dá báyìí ni. wọ́n ní àti wípé àwọn méjèèjì ọ̀jú dàtà ni wọ́n ní èyí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ló ti wà àti pé méjèèjì ò ní tán àlùjáde ò ní tán iná ò ní tán hmm. táwọn yẹn bá ti wọ̀ wọ́n máa gbé bẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ni. máa ka sí ó dáadáa yàrá ó náà àbí kí ló dé ṣé èdè lábá náà lè tàn ká. síwájú àwọn onígbàgbọ́ òdodo wọ́n rí ẹlẹ́dàá wọn pẹ̀lú ojú agbárí wọn níjọ́ gbẹ̀dà kíyàmù. kama yarawna al-qamara laylatan badri. ọ̀ lá. gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń rí òṣùpá nígbà tó bá di jọ́kànlélá tó ṣe yí pé wọn ò ní lè ṣàbòsí fúnra wọn níbi rírì rẹ̀ kéèyàn máa gbé lágbájá o sì á dì mí lójú kò yẹ orí náà ló sùn pàtó yọ bẹ́ẹ̀ náà ni rírí ọlọ́run fáwọn ọmọ mi ní ti máa jẹ́jọ́ gbẹ̀ndà kìyàmọ́ ẹnìkan ò ní jìra wọn lójú jọ yẹn. èmi sì nígbàgbọ́ bákan náà kí dájú ànábì wa Muhammad òun ló parí àwọn ànábì ọlọ́run òun ló sì jópin àwọn òjíṣẹ́ ọlọ́run. ọ̀la ìtúṣu ìmọ̀ràn àgbẹ̀ fàtà yómìnà yorùbá láti yí wọ̀nyẹ́sẹ̀ àdá yómìnà bá ti yí. ẹ o ìmọ̀ọ́nì ẹrú kan ò lè lálàáfíà tí ó fi nígbàgbọ́ bèrè sáà láti hé pẹ̀lú sẹ́tọ́nà mìíràn nẹ́bí sallallahu alaihi wasallam. ويشهد بنبوته يتساري يقال نبينيسي وإن أفضل أمته أبو بكر الصديق لدى الله لا جنين يقال نبي هنا أباك الصديق ثم عمر الفاروق لينا هنا عمر الفاروق انتصم في العالم وتفاك بجاه lẹ́yìn náà nìkẹta àwọn Osman onímọ̀lẹ̀ méjì ọ̀fẹ́ ọmọ ànábì méjì ọ̀ká kú wọ́n tún fa mi ìfún ìyá náà tó kú. lẹ́yìn náà ni Ali ẹni tó tún lọ lásìkò ẹni ni Ali alimọ́tàdá ẹni tá a yọnu sí. lẹ́yìn náà làwọn tó tún kù nínú àwọn mẹ́wàá tí òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹni àlọ́jà náà ni wọ́n gbé tọ́ta. بزيد بسعد بعبد الرحمن بن عوف بأبو عبيدة يعني الزبير بن العوام àwọn yòókù tó sẹ́kùn náà mẹ́wàá ni ẹ̀ tí wọ́n jẹ́ kùrọ̀sì yún àwọn tó tún lọ́lá nìyẹn. wọ́n ní láyé náà ni ahàlù bá rí àwọn tó jagun bá dárì àwọn tó wà ní abẹ́ ní wọ́n fà níbi sọ́lá àṣọlá ní báyà ní abẹ́ igi báyà tó rí tó wá abẹ́ igi tí wọ́n sọ fún àníbi sọ́lá àṣọlá pé tó bá dìjà á já pẹ̀lú rẹ̀ wọn ò sì dá ní ẹ̀jà tẹ́lẹ̀. ثم سائل الصحابة رضي الله رضي الله عنهم وأرضاهم. أيوه gbogbo àwọn sàbí tó lọ́lá ọlọ́run kò bá nìyọnu sí wọn kò sì ṣe ohun tí ọ̀yọ́ wọn nínú kò ṣe fún wọn. lóhun jèrè ó rí wọn kọ bẹ́ẹ̀ máa kà á lé ní ẹ̀ta kọ̀ọ̀kan tó fi rí i pé máa ka wá wà kó wí àná kọ́ máa wí lẹ́yìn kọ̀ọ̀kan tó fi pè é tó o ń kà ní wà lọ́tọ̀ tọ́ka à lọ́tọ̀ tọ́ka tà lọ́tọ̀ kọ́ máa sún ọ̀bọ̀ tí máa ń pa ọmọdé tà bẹ́ẹ̀. tó ní àtàwọn ńlá wọ́n jẹ́ ni tó nífẹ̀ẹ́ tí màá sì máa ṣàtìlẹ́yìn fún àwọn sàádé òjíṣẹ́ ọlọ́run ọlọ́run kan bá mi yọ́nú sí wọn màá sì máa sọ àwọn dáadáa wọn. wọ́n máa tọrọ ọlọ́run bá fún wọn. wọ́n máa àforíjì fún wọn. màá sì tún máa kóra ró níbi àìdá wọn. màá sì tún ṣe kí ni ìmọ̀ àdákẹ́ níbi ìfàǹfà tó bá wáyé láàrin wọn màá sì ní àjọ kàkẹ́ àbọ̀là ah, ni wọ́n. bẹ̀kọ́lì kìí ṣe bẹ̀kọ́lì bẹ̀kọ́lì yìí ní gbẹ́gbẹ́ kìí ṣe bẹ̀kọ́lì tààlà. lẹ́nu tí ń ṣiṣẹ́ tọ̀rọ̀ lọ́wọ́ bá lè kí ọlá tó sọ báyìí pé. wàlẹ́bí nàjà wàlẹ́bí nàjà. الذين جاءوا من بعدهم عادوا لنا يا كلنا ونيري يقولون ربنا اغفر لنا وما صدقت لهم فرجوا لإخواننا الذين سبقونا بالإيمان وتو فرجع ما يا تبواجوا قالوا إيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا اللهم ما في أديوك أبوسي والمي من قاوني بعد بود ربنا ها جل يا يكون يا ربنا يولا ربنا دعوة إنك رؤوف رحيم يواني على نوي ولا صوت الحش هيا توا وتواجد عن أمهات المؤمنين المطهرات من كل سوء ولي أترطى ما ثم ترى يد ولو عن أمهات المؤمنين فهو يا ولد أبو يا وانا دنيا تلقى في فهمة من كل سوء كون من بابره ìbíòtò fi rinlẹ̀ kàràmọ́tì àwòlíyà tí àwọn wòlíì ọlọ́run wọ́n máa ń ní àpọ́nlé tọ́lọ́run máa ń ṣe fún ọ kàràmọ́tì yẹn òun ni ó kéré sí mọ̀jùzáàtì àmì ìyanu èmi ó sì kéde ọ̀ máa fìdí ẹ̀ múlẹ̀ ibi àpọ́nlé ń bẹ fáwọn ẹni rẹ̀ tọ́lọ́wọ́ kàní kí ni ká tọ́wọ́ wọn ṣe tí nǹkan èèyàn sì kọ́ mọ̀ láti rí bẹ́ẹ̀. ọmọ aláhùn. ẹ ò màá tún fìdí ẹ̀ múlẹ̀ ìwọ́n tí ń bẹ fáwọn ẹni ọlọ́run náà wọ́n lè mú kàṣà fáàtì ọ̀gbà dẹ́dà máa ń sin kàgá hẹ̀wọ̀n wọ́n ń pè ní àlùkáṣàfi ó dá wọn ní sófì ọlọ́run sì gbàgbà nǹkan hàn wọ́n tẹ́lẹ̀ mi ò sì rí báyìí àwọn máa rí bí kéèyàn máa wo tẹlifíṣàn báyìí hàn mo fìdí ẹ̀ múlẹ̀ pé iná ń bẹ fáwọn ẹni ọlọ́run àti wọn gbó déédéé lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run lè fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàkọlé wọn. ìlà ànáhùn ìlà ìfẹ̀fẹ̀kúrúlá àlàáfíà ìlà ìtàkùnlá. ṣe àtọ́kẹ̀ jásí pé a sì gbọ́dọ̀ wá lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run yẹn ohun tó yẹ pé kò sẹ́ni tó lágbára àti ṣe nǹkan ẹjọ́ ọlọ́run lọ́wọ́ àgbọ̀dọ̀ lọ́wọ́ bí àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run ẹ̀dàkùn ẹ̀fọ́ alẹ́ mi lójú àgbọ̀dọ̀ lọ́wọ́ bí lọ́wọ́ wọn ọlọ́run ló lè jẹ́ mi ògùn. wọ́n lọ aṣèhàdù ìkáṣàdù nínú ìlú náà yẹn ní wọ́n náà rí lọ́wọ́ àgbẹ̀ èmi ò sì ní jẹ́rìí fẹ́ni kẹ́ni nínú mùsùlùmí pé ẹni àlùjáná ni àbẹ́ni náà ni. àyàfẹ́ ni tí òjíṣẹ́ ọlọ́run bá jẹ́rìí fún pé yọ wà àlùjáná èmi náà jẹ́rìí fún pé wà àlùjáná. ẹ ò ṣùgbọ́n mi ní màá rẹ̀ kàfẹ́ ń tọ́ bá jẹ́ ní rí àwọn rẹ̀ kàfẹ́ kan nìyí kó kọ́ àlùjáná ẹni tó bá sì jẹ ibi ọ̀rọ̀ máa bà mí lórí ẹ̀ pé ah, ẹ̀rù ń bà mí sẹ́ni yìí má wọ ọ̀nà tó bá síbẹ̀. ọ̀la mo ń sọ ọkọ bẹ́ẹ̀ ó yá ọlọ́run hmm, sẹ́rí àwọn kílẹ̀ kan gbẹ tó ṣe pé ó ti kọ́ mọ́ kí ṣe pé ọ̀lọ́sẹ̀ fẹ́ kà báyìí tó fi ká tó fi di one million years bákan náà ni yóò lè máa kà ìwọ sì á di ọdún àti àmà pé bá mi púpọ̀ á ní sàjèjì ní ẹ̀mí yẹn tọ́wọ́n tó kàfàrà kàfàrà yóò kàfìrù ìwọ sì máa ń wí tọ̀dọ̀ tẹ̀ lọ́tọ̀ kò sí o ò lè rí kò sọ́gbọ́n tó fẹ́ dá sí lọ́sàn ni wọ́n lọ́n jẹ́ ń kàkà kó kàfàrà rẹ̀ ẹ̀ wọ́lá ò kàfìrù èmi ò ní pẹ̀lú kankan náà mùsùlùmí ní kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ kan tó dá. mi ò sì ní yọ kó láàrin Islam pé kì í ṣe mùsùlùmí náà torí pọ́ dẹ́ṣẹ̀ kan. èmi sì rí sí al-jihad ìjagun sójú ọ̀nà ọlọ́run. mọ́ọ̀bìyàn tí mo ti tu dání mo rí jihad mọ́ọ̀bìyàn ní gbogbo aṣáájú aṣáájú ni rí alfajara àbọ̀jẹ́ ni lè lọ kàn án báyìí pọ́n jà ìzà bóyá bẹ́ẹ̀ lóde àbí jà ìzà tó ń. لو كانوا مجيش هذا الجائزة صلاة الجماعة خلفه جاهزة انت الجماعة خلفهم جائزة وصلاة الجماعة خلفهم جائزة والجهاد جائزة على سنة طويلة من بويسي جائزة jà ìzà irun jàmá lẹ́yìn ọjà ìzà fún pọ́lẹ́tọ̀ الجهاد والجهاد ما منذ بعث الله محمدا صلى الله عليه وسلم إلى أن يقاتل آخر هذه الأمة الدجال أو الدجال هني جهاد يوم الله láti gbàtọ́ lọ́run ti gbà nẹ́bí dìde títí tí ó fi bá ìgbẹ̀yìn ìjọ yìí jà ẹni tó ń pè ní dajjal màsí ìhò dajjal. àní ọ má sì ní jáwó má ni ní jáwó ọ ní rí dọ́kà sí mọ́. ó ní láàyè bọ̀tẹ́lò jáwó rojà irin ìṣesí dáwì òjòrò olójòrò kan ò lè bàjẹ́ láti padà dọ́gba onídọ́gba kan ò lè bàjẹ́ tá a fi padà. ó ní èmi sì rí i pé dandan ni ìtẹ́tígbọ́ ọ̀rọ̀ sálàsẹ̀ lẹ́nu ọ̀tọ́ ìfálàsẹ̀ ní tẹ̀lé àìmọ̀tì mùsùlùmí lè àìmọ̀tì mùsùlùmí àwọn tí ń darí àwọn mùsùlùmí kágbọ́rọ̀ sí wọn lẹ́nu ká tẹ̀lé wọn hàn dandan lè mírí sí dárò ihim báyà wọn jẹ́ ní rírun wọn fàájìrì ihim àbí wọn jẹ́ ní ibi. tí wọn bá ti pàṣẹ ìyapa ọlọ́run agbọ́dọ̀ máa gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu. ó ní ẹ mọ́ wà ní ẹ̀rọ ìlà o ẹni tó bá di aláṣẹ àṣìṣàmà àléhìn nàás àwọn yẹn sì kójọ lórí ẹ̀kọ́ tó ti wọlé aláṣẹ rẹ̀ darí wa wọ́rọ̀ dúbì yìí wọ́n ti yọnu sí. wọ́lọ́n ó sì tún yọ yáàdá nù síwèé yìí ní ẹ̀ lára wà láyé lórí tuntun kálífà èèyàn ah, ńlá ni ọwá ń yọ odidi mọ́tò sọnù lẹ́yìn khalifa ah. ó ní wọ́n kàn lábàá hàn gbèsà iṣẹ́ ó sì borí wọn pẹ̀lú dáàrẹ̀ àtà sọ̀rọ̀ kan ní ifá tó fi dolórí. ìyájọba lọ́wọ́ á kì í. ó fi dandan ká tẹ̀lé. ìhàmì ìwọ̀sùn lọ́jẹ́ àlùkòrò ìjọ àlè kéèyàn lọ takò. hajjira hajjira. وهو أجر أهل البدع ومسايلتهم حتى يتوبوا أنا أميس يريسي هجر أهل البدع yíyàn lódì àwọn oníbídíà ọmọ bá yá nẹta àwọn kéèyàn tó jìnnà sí wọn àtàyè tó bú tí wọ́n fi ronú pé wàdà. wọ́n ní màá sì dájọ́ lé wọn lórí pẹ̀lú ta wọn. How? sàrọ ìrọ̀hún ákìlù sàrọ ìrọ̀hún kọ̀rọ̀ wọn ń sẹ́rí rẹ̀ ìlọ́lọ́hì sọ́dọ̀ bàdàrà ọlọ́run ni ọ̀sán fi ń gbẹ lọ́kàn wọn ìní sọ pé bí ṣe ń lọ ní á ah, inú rẹ̀ ọ̀dà ọlọ́run lọ́mọ fi gbẹ ní kọ̀ọ̀rọ̀ rẹ̀. èmi sì ní àdé ọkà ìpè gbogbo ohun tó jẹ́ tuntun náà ẹ̀sìn àdádálẹ̀ ní nǹkan yìí àdádálẹ̀ dẹ̀ ìsìnà ní ìsìnà ní iná ní òtí ohun táwọn lọ. èmi sì tún ní ìgbàgbọ́ wípé ìmọ̀ni ọ̀rọ̀ ni tá a sọ. wà á mẹ́lò bíi àǹkà iṣẹ́ tá a forí kẹ́ ara ṣe èèyàn kírun èèyàn sì gbogbo ẹ̀. bílí jàǹdà ni ẹ̀hún tí yẹn máa ń láàbì ọkàn lẹ́mìí ni ṣé wà lẹ́mìí yẹn bẹ́ẹ̀ títí tí yẹn sọ lásán yóò sọ lásán. ọ̀rọ̀ kẹrin nìyẹn ìmọ̀nì ni mo ní àdìẹ ọkàn pé ìmọ̀ ń lé sí pẹ̀lú sẹ́ẹ̀tẹ̀lẹ́ tọ́lọ́m. pẹ̀lú màásíyà ní sì tún máa ń dínkù pẹ̀lú ìyapa. ìmọ̀nì tàwa wí tàwa ní ká máa sọ ìpín ìpín tó pín sí ó pín sí seventy three to seventy nine. أعلاها شهادة أن لا إله إلا الله. èyí tó ga jù nínú ìpín iman òun ni kéèyàn sẹ̀rí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn olùdó àfi tani o àfi Allah. ẹ o èyí tó wá fi ń lọlẹ̀ jù nínú ọ̀rọ̀ iman tó lọ sàlẹ̀ jù tábàárì ìtọ́ga àárẹ̀ ìtọ́ wà lẹ̀ èyí tó wálẹ̀ jù mẹ́ òun ni iman tọ̀tọ̀ lẹ́ ẹ̀dá anitorik kéèyàn mú sùtákò lójú ọ̀nà kéèyàn mú sùtákò lójú ọ̀nà ara iman nìyẹn ṣùgbọ́n wọn ò bá gbólóhùn la ilaha illallah kódà nù rìwáyà hadith ó ní wọn àyà oṣù ọ̀gá tún nínú ìmọ̀ tí yẹn tún wá látọ̀kà nínú wọn àyà oṣù ọ̀gá tún nínú ìmọ̀ ìtìjú ìpínkàrọ̀ náà jẹ́ nínú ìmọ̀. èmi rí sí dandan ló jẹ́ ìpaniláṣẹ dáadáa ọ̀rẹ́ yẹn ni mo sì tún rí sí pé ikọ̀ nípa ohun tó jẹ́ mọ́ nǹkan àwọn tí sẹ̀rí àbákọ̀ ọ̀rọ̀ yẹn lòun náà. sẹ̀rí àtù alimuhamadiyatu azọhirọtu ó ní àwọn kìnnì wọ̀nyí lórí ohun tí sẹ̀rí àbáṣe ní dandan lé lórí mi o sẹ̀rí àtànẹ́bì mú wa azọhirọ èyí tó hàn níta lórí bọ́ bá ṣe ṣe ní dandan súnmọ́ ẹ̀dẹ̀ nígbà pé akọ̀sẹ̀ dáadáa jọ́nà yẹn lé lórí màrúfù sì ni má àrùfà wí sáré ọ̀ múnkàrù ni má àǹkàrà wí sáré ọ̀ ọ̀rẹ́ yẹn rẹ̀ yẹn lórí bí òfin ànábì sọ̀lá àrùsọ̀lá bá ti ṣe lọ́rọ̀ yẹn èyí tó hàn fàhádì ìlú. àní má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́dù òsì ń bi wá òyìn ẹ̀yà kà dáadáa. fàhádì àti ìbátìmù wàjú ìbátìmù. وأنا مشتغل البال أطلع على عندي أونيتو إليه إني أديوكا وجيزة فمانيبا حررتها ثم سقولها وأنا مشتغل البال جاتي في مقا حكمي وقاقوا معي لتطلعوا على ما عندي كالي نقاسي وتنبلا دومين ما أديوكا wàlláhu aláàmà nàkúlù wákìlì ọlọ́run sì ni òun lágbára lé lórí nǹkan tí à ń sọ náà máa tẹ̀síwájú ń gbèrè kókò mọ́ àti fàtó sùpánì kọlá ọ̀hún ọ̀hún ṣàbùlá ìlàhà ìlà ẹ̀ ń tẹ̀síwájú tó bèrè.